olórí ó ń sa iṣẹ́ lẹ́nu àbúrò àwọn ọmọ ṣe kí ni wọ́n sá iṣẹ́ lẹ́nu olórí ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ yẹn wọlé ó kọ́kọ́ sa iṣẹ́ kan sí orí òfurufú ah, mo ní kí ló dún bí yàrá tó ń rọ bọ́ǹbù lọ́dà àbí ká dégbé nínú ààfin ilé mo bá jáde síta aṣọ́rò rẹ̀ ló ń ṣàṣẹ lọ́wọ́. olórí kan tún fọ mí náà. ó ṣe púpọ̀ ẹ̀rọ ìdánilójú tiẹ̀ ọlọ́run tó yọ̀ǹda sùúrù fún ẹ torí ìtẹ́ ayé mo jókòó lé o ìtẹ́ ayé kò sẹ́ni tó lè rí díẹ̀ èmi gan ò lè rí díẹ̀ ogun ogun lọ dúró ni torí pé oníkàlùkù ló mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ àwọn tó ń jáyé náà jù báyìí náà lọ àwa rèé o kò dẹ̀ tó lè rí di ayé ayé lọ́mọ kan ó bí ọmọ kan kò fojú rí ó ń wá káàkiri ojú kan ló ní ló tún fẹ̀ nígbà kùtùkùtù òwúrọ̀ tó bá gbé ẹ báyìí á pé wọ́n lọ́mọ wọn á gbé e gègègègè wọn láyé yẹ tó bá ti fojú bá ẹ láàrin ibi tí orí ẹ wà ojú kan tó ní. adélé òkè sọmọ akọ̀tún jù sílẹ̀ ní ayé tó gbé yín gẹ̀gẹ̀gẹ̀ wọn ní jù sílẹ̀. tinútinú mo fi ń gbàdúrà fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ má fi ṣeré o torí inú mi dùn lálẹ́ yìí ayọ̀ mi kún àwọn onídàkejì ẹ má dákẹ́ o ẹ má ṣe lọ agbára lẹ̀ ń fún mi torí tó bá ti mi gúdúgúdú báyìí gúdúgúdú máa lè sí gbogbo àdáwọ́lé yín àyọrí ẹ ní ṣubú ẹ ní. bẹ́ẹ̀ ṣe ń mi báyìí ọ̀run máa nífẹ̀ẹ́ yín. ìfẹ́ àìṣẹ̀tọ̀ tẹ̀ ní sí mi ọ̀run máa nífẹ̀ẹ́ yín. gbogbo tí mo wílé ní ara rẹ̀. mo wá sí ni mo wá sí ni o kí ló kèmí àtàkójọ ilé ayé ilé asọ ẹ̀yin làkójọ mi ẹ̀yin làkójọ mi ẹ tó bá ti bá mi rìn tí ò bá ti ṣoríire ìjọ̀gbọ̀n ni o olórí fẹ́ sáṣẹ́ sí ẹ filẹ̀ ọmọ ẹbí yẹn ọgbọ́n ló ń dà ọgbọ́n ló lórí ń dà ó fẹ́ kí iṣẹ́ yẹn wọlé tán pátápátá. ó ti wọlé ó ti wọlé ó ti wọlé fún ọ. Gandhi! olórí ẹgọ́ ṣe fún wa ṣe. ẹni tó bá mo fẹ́ kọ̀kọ̀kọ̀ sílẹ̀ o ẹni tó bá súnmọ́ mi lágbára ọlọ́run ló dùn àlè kì í ṣe gbogbo èdè wa mí náà lè lóore ọ̀fẹ́ àtàǹfààní láti súnmọ́ ẹ má bínú ṣùgbọ́n ẹni tó bá súnmọ́ mi wọ́n nítorí kan bá sun ọmọ ẹ̀rọ bá mi tó o bá súnmọ́ mi tó o bá mi rìn lójú méjì sọdún mẹ́ta tí nǹkan ò ṣe pẹ́lí ní kankan tí ń ṣe o. ẹ̀rọ kì í ṣe ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọmọ iṣẹ́ mi wá sí ni èyí tó máa ń dùn mọ́ mi lójú ni ṣoríire kó wá bá mi pé o ti kọ́lé màmá jó ni màmá yọ kó wá bá mi pé o ti ra mọ́tò kó wá bá mi pé o ti gbélé ayé ṣe nǹkan rere ìyẹn ló máa ń dùn mọ́ mi nú o kò sí nǹkan míì tó ń dùn mọ́ mi nú o mo máa máa jó ni mo máa máa yọ ni gbogbo yẹn máa gbé nǹkan ṣe. lákòótọ́ ẹ̀mí lùgbàgbé àìsàn ara yín kankan ò ní fi sílẹ̀ sáyé lọ. Gbogbo nǹkan tí mo wí lè ní àrà ń mọ́. Ẹ bá mi ní ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Tó o balẹ̀ o. Ẹ ló ti ṣe é ṣe. ẹ̀ṣẹ̀ pọ̀ CCC Celestial Church me Ìfẹ́ land wọ́n fẹ́ wọ́n ní presentation fún bàbá. lọ jókòó ẹ please ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kọjá ẹ jẹ́ kí bàbá kọjá ẹ jẹ́ kábíyèsí kọjá. eu assim. wọ́n ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má mi pọ̀ mi ò lè sọ tán. ẹ ṣe ìtìtàdé ní káwọ́. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n ṣe o. láti pín ilẹ̀ṣẹ̀ wa kábíyèsí ọkọ mi o olówó orí mi ṣèbí wa lọkọ mi láti pín ilẹ̀ṣẹ̀. gentlemen, wherever you're watching all over the world, we are here live at the Royal Court of Ife for the birthday of our father, the Imperial Majesty, Me, and D.A.N.A. Togosa. Over to you with the prayer trial. Life. So the birthday of Imperial Majesty, Hornby, and D.A.N.A. Togosa. Life here. We're here celebrating our king, our father, onídùúró wa a ní onídùúró ní ẹ̀ṣẹ̀ onídùúró ní ẹ̀ṣẹ̀ kábíyèsí tó bá ń jẹ́ nìyàn onídùúró ní wá ti rà sọ tó bá jẹ́ nìyàn onídùúró ní wá ti sá lọ ti jápa tó bá jẹ́ nìyàn onídùúró ní wá ti rà sọ yẹn ṣe o. ó ní dúró mi yẹn ṣe o. ó ní dúró mi yẹn ṣe púpọ̀. tó bá jẹ́ níyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. tó bá jẹ́ níyàn ló wọ́n ti jápa. ẹ ká lé o. Carlão.